قال المصنف رحمه الله وعن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم وحل لنا من ميتتان ولمان والجراد والحين واما الزمان فبكلم والسحاب اخرجه احمد وابن ماجه وفيه نصر حديث عند الله عز وجل كان

ìpínlẹ̀ ẹ̀dínkìn ẹ̀rí ẹ̀wà tuntun. أصلها لنفهم من الحال والخاص المبلغ والمقلد حديث الذي كل نطق وآيات ترجع في البيت دم عقربات الموارد في اليوم في نهاية الحديث هذا قل لنا أي نتابع على الأمور على المحطة الأحلام jẹ́ òkú ìdí ìwé òkú ìlúkù àwọn ẹ̀rọ. Wọ́n fẹ́ ká jẹ ẹ̀jẹ̀ ní ìbéèrè ẹ̀jẹ̀ ìlúkù ẹ̀rọ náà. أحسن الكلام سوى من يراد وليم وفتحة عزيز الجاه. هذا أمين àtàkì púpọ̀. Wọ́n lè lè borí ìtura. Wọ́n lọ sọ́jà ìtura lọ́sẹ̀. Wọ́n lọ bá wọn lọ sọ́kọ̀. Àtàwọn akáyọ̀ náà. Àdáhàjẹ́ tó. Wọ́n á ti lọ. Àtàwọn akáyọ̀ náà lè wò ó sí ìjọba. Àtàwọn ọjà yìí lè dàgbà. Ní àlọ́ pàtàkì máa jẹ́.

ازاي انا بقى لو انا بعمل كان في الاسلامات الاسلامات انا بقول اقول لك حلال يوقف لي حرام هذا من الضمان انا بيوصل بالبيت في البحر انا في البحر انا في هذا البلوك على البيت انا اكيد والكل نجاح cosa quindi vediamo l'atto 12 sul Panamata dove nel genere fu vedere veramente il regalo allora ne parlo un po' due conferenze allora quindi parlando proprio con un desiderio ma è stata è diventata è già è giù Grazie. yẹni ẹ̀yà bá wọn lẹ́jà láyé ọmọ láyé lọ́kọ̀ ẹ̀yà àwọn ẹ̀yà tó wà lẹ́nu wáyé bí ẹ̀ka borí tó ọ̀la gbé kalẹ̀ tó wà mọ́ láyé wó láti wá ó ti fẹ́ ṣe ó ti fẹ́ fún bí yóò fi wó ló fà á ó sì ní ó ti gbọ́dọ̀ tó láyé ó ń gbégbóná nínú ìlera ẹ̀ka ọmọ pé ọmọ rẹ̀ ní ká pa ìlẹ́lẹ́dùn. ambulans pak di ada yang tempat tidak yang yang lọ́fẹ́ pa ẹgbẹ́ àrùn tó ti mọ̀ pé ọ̀ gbọ́dọ̀ kọ́ pa ti pé o àyíká wọn tí lọ́nà lọ́nà tó lọ́nà wọn. Olùlọ abala obìnrin ọ̀ lúlọ̀ bẹ wọlé ẹ̀ka ìgbéga lọ́wọ́. Tọ́ ẹ̀kẹ́ lọ́lọ́ àkọ́kọ́ tó ti lọ́wọ́ ẹ̀ náà. Ẹnu ẹ̀yà òyìnbó orí ẹ̀yà ẹ̀yìn.

kárí pé ló kàn ní. tiwa yóò ti lọ wa náírà ló ti bọ̀ báyà ń fa pé àìsí lọ́nà yóò ti lọ sí mọ́lẹ̀ yóò lu àwọn ọ̀gá ní ọ̀bẹ ti fi di náà náà kò ní. Àìsí ẹ̀yìn ló ti bá bàtà láti pé

kan ó ti gbé ó ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀jẹ̀ lọ́sẹ̀ ẹ̀gbọ́n náà wọ́n ti sùn nígbà ìlú ìgbàgbọ́ ẹ̀wọ̀n ẹ̀jẹ̀ lọ́wọ́ ẹ̀jẹ̀ láti wà ní yọ ara wọn wọ́n ti sùn ní ọ̀nà àkọ́kọ́ àti àìlè ẹ̀dọ́ ń ti mọ òbí ìgbóná ọ̀rọ̀ ọ̀nà ẹ̀sìn ọ̀nà ìlú láti bẹ̀ ọ̀nà ìfún láyé láyé ọ̀nà ìfọ́lẹ̀ ní à lẹ́yìn ọ̀nà tó ń bá lọ wọ pé abẹ́ yọ ẹ̀ẹ́dẹ́ àwọn ọ̀nà ìlú àdáńtò àwọn ọ̀nà àdáńtò. وأما الزمان فالكريم báyìí ìgbésílẹ̀ àyè ọkùnrin méjèèjì àti ọkùnrin náà ní ìdókòwò ẹ̀ka ẹ̀ka àti ẹ̀yà ẹ̀rọ alẹ́ ẹ̀sẹ̀ wọ́n fi wàá ná àtìkàrà ọ̀rọ̀ alẹ́ ẹ̀sẹ̀ wọ́n sọ̀rọ̀ ìhàlú wọn ní. ẹgbẹ́ mọ̀ wípé àtẹ́jì àwọn máa wọ́n máa mọ ẹ̀jẹ̀ kì í tẹ̀jẹ̀ mú wọn àwọn kan tó dájú pé ẹ̀jẹ̀ lọ́wọ́ ló ló di nǹkan náà tá a bá wá díẹ̀ tán ẹ̀jẹ̀ náà kí ni lédè ìlú náà ní àpèhàn òun náà ní ibi tí wọ́n máa ń pè ní fùlù bẹ́ẹ̀ náà fùlù báyìí tí lọ́ọ̀kì náà lọ́ọ̀gá mi lọ́ọ̀gá ẹlẹ́ẹ̀kejì òun náà ní ẹ̀dọ̀. wọ́n tó wá jẹ́ tọ̀ ẹ̀jẹ̀ halali lọ jẹ wọ́n tó jẹ́ fòlù ẹ̀jẹ̀ halali náà tó jẹ méjì òun náà kọ́ sí ẹ̀sọ̀ fún wa náà. àtọ́lẹ̀ aṣọ wọn ti lẹ́yìn wọ́n ti bá. wọ́n ti bá sí àbáwọ̀ síbẹ̀ lórí ẹ̀lẹ́kọ̀ọ́ ẹ̀jẹ̀ ká wo àwọn mìíràn sílẹ̀ àmọ́ sọ. wọ́n ní àtọ́lẹ̀ aṣọ wọn ti lẹ́yìn wọ́n ti bá. هذا حديث حسن الإمام الحافظ بن حجر كان في بلاد جمع وأنا حديث أولاد اللي هو لو فيه بعض يثبت فيها الحديث ضعيف فيه بعض أني يعني كان أنت بقى أولاد يعني وهو في الكشف هو اللي في الكتاب ṣùgbọ́n ṣàṣìgbà ìwádìí ìṣẹ̀lẹ̀ lọ wọ́n ní àbí ìjọ fún ọ̀tà

látara ẹ̀dà wípé kọ̀ọ̀dẹ́rẹ́dà gbogbo rí ohun tó ìbẹ̀yẹ ní àdéhùn ìgbà wọ̀